ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá ni inú wọn dùn kọjá sísọ tí wọ́n sì ń fi àdúrà ránṣẹ́ sí gómìnà olúṣọlá babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó àti gbogbo àwọn tó ń bá ṣèjọba pàápàá àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó lábẹ́ ọ̀nàrẹ́bù mudashiru ajayi ọbaṣá náà wípé baba ńlá ọmọlúwàbí àti ojúlówó ọmọ yorùbá tòótọ́ ni wọ́n lórí ìkéde tí wọ́n ṣe wípé ní gbogbo ọ̀sẹ̀ tó bá parí oṣù kẹsàn-án the last week of september lọ́dọọdún ènìwọ̀n yóò ya ọ̀sẹ̀ náà sọ́tọ̀ láti máa ṣàjọyọ̀ ọ̀sẹ̀ yorùbá ìyẹn yorùbá week níbi tí wọn yóò ti ṣàjọyọ̀ èdè àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ẹ rántí pé ìpínlẹ̀ tí ẹ̀rù máa ń ba àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn òwòye nípa èdè yorùbá àti àṣà yorùbá pé ó ṣeé ṣe kí èdè àti àṣà yorùbá parun níbẹ̀ ní ìpínlẹ̀ èkó nítorí pé ṣàṣà ni ilé tí wọ́n ti ń sọ èdè yorùbá dáadáa ní ìpínlẹ̀ èkó tó jẹ́ pé òyìnbó lọ́tùlọ́sì ni wọ́n máa ń bá àwọn ọmọ wọn sọ tó sì tún jẹ́ wípé àwọn àjèjì pàápàá àwọn ẹ̀yà Ìgbò wọ́n ti fẹ́ gbilẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Èkó èyí tó jẹ́ kóminú máa kọ àwọn èèyàn lórí ọjọ́ iwájú èdè àti àṣà Yorùbá ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tó dàbí pé gómìnà Babájídé Sanwó-Olú ò lè fẹ́ fọwọ́ sí júwe lé bàbẹ́ o tóun àti àwọn tọ́jọ́ ń ṣèjọba sì ti dìde báyìí pé ìpínlẹ̀ Èkó kò lè bọ́ sọnù kúrò lọ́wọ́ Yorùbá àti pé àṣà àti ìṣe Yorùbá ò lè kú ní ìpínlẹ̀ Èkó lọ́sẹ̀ tó kọjá ìní gómìnà kọ lẹ́tà sí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó pé kán sọ́dọ̀fin o nítorí pé òun ti buwọ́lù báyìí pé gbogbo ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án ọdọọdún ni làwọn yóò máa fi ṣàjọyọ̀ àṣà ìṣe àti èdè Yorùbá tó sì jẹ́ pé tọwọ́ tẹsẹ̀ ìnímúdàṣírí Ọbaṣá tó náà fẹ́ràn èdè àṣà àti ìṣe Yorùbá lòun náà gbà wọlé kódà ó kan sára sí gómìnà ìpín pẹ̀lú ìgbésẹ̀ tó gbé yìí Èkó kò ní di ìlú onílùú bẹ́ẹ̀ ni èdè àti àṣà yorùbá kò ní pariwo ní ìpínlẹ̀ èkó látìgbà tí ìròyìn ti jáde ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá ẹni wọ́n ń kan sára sí gómìnà babájídé sanwóolu àti ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n sọ pé ọmọlúàbí ni wọ́n tí wọ́n sì ń bẹ gbogbo àwọn gómìnà márùn tó kù ní ilẹ̀ yorùbá náà yan gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ oǹdó gómìnà ìpínlẹ̀ èkìtì àti gómìnà ìpínlẹ̀ ògùn pé káwọn náà gbé irúgbésẹ̀ tí sanwóolu gbé láti má ṣe jẹ́ kí lọ sóko parun Thank you.